السلام عليكم ورحمة الله وبركاته إلي إن يتوين إتوى تيقبني إلا النبي سنة الرسول في ما وايلاتي أنو أستاذ سليمان إدريس أجمتي ما بارك الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن سار على دربهم إلى يوم الدين وبعد إخوة الإيمان سلام الله عليكم ورحمته وبركاته حديثنا اليوم في مكانة المرأة في الإسلام ipò àpọ́nlé tí ọlọ́run fi ìsìláàmù sí fún àwọn obìnrin òun láàmà sọ̀rọ̀ lé lórí báyìí kó tó di pé ẹ̀sìn ìsìláàmù dé ipò táwọn obìnrin wà kò dáa kódà ọ̀pọ̀lúkúrú musu kọjá àlà láti ibi tẹ́sì gan ti wá islam gbé àpọ́nlé tó ga fóbìnrin ọ̀rọ̀ yìí jọ ọ̀rọ̀ tá mẹ́nu bà nígbà tá ń sọ̀rọ̀ nípa ìdílé mùsùlùmí ọkọ àtaya tí wọ́n jẹ́ lẹ́sìn islam àwọn obìnrin kó tó di pẹ́sìn islam dé ìgbà àwùjọ ni wọ́n kódà wọn burú jù bẹ́ẹ̀ lọ nínú sátù náhàlì 59 kò yí dùn máwọn tí wọ́n jẹ́ bímọbímọ ńgbà náà tó fi dórí apá kan àwọn tán jẹ́ sọ̀hábà tán jọmọ àlùjọ náà lónìí lẹ́yìn ìgbà tí ìsìláàmù dé tánàbì jí sí ọlọ́run sọlọ́láwù tààlà sálàm tó tàn mọ́lẹ́sìn ìsìláàmù sí wọn orí gbogbo wọn náà ni àyà ìsọ̀kalẹ̀ lé lórí àti pé àti wípé nígbà tí a bá fún ẹnìkan wọn nírò ìdùnnú bíbí ọmọbìnrin bíbí ọmọbìnrin pétọ ìyàwó rẹ obìnrin ló bí o ojú rẹ yóò yí padà di dúdú ẹhẹn wàyídà bushira ahaduhum bil unsa zalla wajhuhu muswadda huwa kadhim ojú rẹ yóò yí padà di dúdú ní ti ìbànújẹ́ ojú yẹn ó dúdú òun náà kún fún ìbànújẹ́ ọ̀nà yóò kún fún bànújẹ́. yóò máa fi ara pamọ́ fún àwọn ènìyàn. yàtàwá rọ mínẹ̀l kọ́ mi mi sún ìmọ̀ bó ṣe rọ̀bì. nítorí búburú ohun tí a fún ní ìwé rẹ̀. kò ní yọjú sáwùjọ nítorí àròyìn burúkú tí wọ́n fún wọn àwọn àmọ́ fi sí yẹ̀yẹ́ gan ó lè sọ́dà lápàtẹ́ńṣàn. yóò àmú dání lórí pé àbùkù ni hmm. tàbí kí ó rì mọ́lẹ̀ láàyè. àyìmùsíkù ẹ máa wo ẹ̀yin mùsùlùmí ẹ máa wo àyà tán ẹ máa wo alukuran bá ṣe ń dákọ̀ àyà àti sódà fún yíyí o ayùmsíkù hualahun yóò máa rò pé sékọ́mọ̀ yóò máa bẹ kí n sì máa kàbùkù lọ láyé amíyàdú sùhù fi tọrọ àbí kí n lọ rí mọ́lẹ̀ kódà nínú option méjì tọ́kàn wọn máa ń rò yẹn èyí tẹ́ máa ń ṣe ní pé wọ́n lọ rí mọ́lẹ̀ wọn ní sọmọbìnrin kù àwọn tó wá sí ọmọbìnrin kù nínú wọn tí wọn ò rí mọ́lẹ̀ wọ́n wà jẹmáyé ayé padà sóbìnrin náà àwọn sọ̀hábà nǹkan ìṣẹ̀lẹ̀ sọ́pọ̀lọpọ̀ ọmọ ò àwọn tẹ́ndọ̀ máa rìjọ́ náà lónìí tó pé ń gbà táà ń wé àti ìsìláàmù ti dé ojú dúdú wọ́n fi ń láyé àwọn obìnrin wọ̀nyí tàà ń sọ yìí wọ́n yìí pín wọ́n yìí jogún wọ́n yìí jogún àwọn gangan property tí wọ́n fẹ́ lómi ẹ jẹ́ ń wáyà kanú sọ́tù ànísáà òròpẹ́lẹ̀ náà ni Yorùbá jogún ní òròpó tí ìtànlẹ̀ gan nílẹ̀ Yorùbá dòní wọ́n máa jẹ wọ́n máa jẹ wọ́n máa jẹ sọ́tù ní sáyà 19 wọ́n sọ obìnrin gan di bíi tẹlifíṣàn bíi mattress bíi nǹkan kan bíi ọkọ̀ tí wọ́n jẹ mógún ni níbo wọ́n sì pín ogún fọ́bìnrin nígbà ojú dúdú àwọn kan wà lórí ẹ̀dùn ní wàlìyàdùbìlà ní àwọn tí ò lágbọ́ ẹ̀sìn Islam wọ́n lè sọ pé kò bímọ wọ́n lè sọ pé so bóbìnrin ẹjúmọ́ bá tiẹ̀ lọ àwa mẹ́nubà iyì àtàpọ́nlé tẹ́sùn tààmù kó bóbìnrin náà ẹ̀yin onígbàgbọ́ òdodo onígbàgbọ́ òdodo kò tọ́ fún yín láti ṣúpọ̀ obìnrin ní túláàsì kò tọ́ fún yín láti jogún gbólóhùn jogún tẹ̀ ní e, ní ní Arabic text ló mú wá láyà hélòlàkún àǹtárìsú àǹtárìsú nìsa àkàrà nígbà táwọn Yorùbá wá wọ̀nà táwọn máa gbà ṣe náà sì pè ní súpó àǹtárìsú kẹ́ jogún obìnrin kúrhà ní ti túláàsì tipátipá mú gbọ́. bẹ́ẹ̀ ni ẹ kò gbọ́dọ̀ dè wọ́n mọ́lẹ̀ kí ẹ lè gbọn apá kan ohun kí ẹ lè gbọn apá kan ohun tí ẹ fún wọn dànù. ẹ nítorí pé wọ́n wọ́n ẹ kò gbọ́dọ̀ ẹ kò gbọ́dọ̀ dè wọ́n mọ́lẹ̀ nítorí kí ẹ lè gba apá kan nǹkan tó jẹ́ tọ́ wọn tó jẹ́ pé ẹ̀tọ́ yẹn ni ó wà lọ́kàn yín ju obìnrin yẹn gan lọ torí nǹkan tí ó wà lọ́dọ̀ wọn níkàáwọ́ wọn kó lè bá di tiyín nílẹ̀ Yorùbá ẹnìkan ni ó kàn mú yẹn kó tó di pé islam gbòòrò débi tó dé lónìí ó lè jẹ́gbọ́n ó lè jábòrò inú ẹbí yẹn náà kò níbi tí lọ ibi tí ti fẹ́ eni olùgbésí ayé ẹ̀tàn sí tó bá ṣe pé nígbà tí islam dé tó bá ṣe pé bẹ́ẹ̀ náà ni ó ti tọkọ ní bí wọ́n ṣe fẹ́ ní àkọ́kọ́ náà wọ́n fẹ́ kì í ṣe pé nìkan kàn hé o sì ní èyí tó tún dàbí irú ẹ̀ tí islam kó tó gbòòrò tó báyìí oníkọkùnrin kó ti ibi iṣẹ́ dé kó toko dé kó báyàwó ńlé tí ò nífura rárá tẹ́lẹ̀ wípé òun lóbìnrin kò sí ro ẹ̀dàkùn bóò nílùú lẹ́yìn náà ó ṣe tòrò sóyé kódà tán bá fẹ́ fún ìrànlọ́mọ ẹran ó yẹ kí èèyàn gbọ́ tẹ́lẹ̀ torí náà yóò lè já ewé tẹ́ran mọ́ jẹ bọ̀ látòkò wọ́n bá dé wọ́n á máa mú lórí mú lọ́rùn pé àwọn ṣe sùúrù ni àbí ńgbà tí mọ́dánwò pé ó kọ́ o àwọn ìrìnà bàbá rẹ̀ ò ṣe bẹ́ẹ̀ rí o mọ́dálé wa rú ó ṣe sùúrù ni o ilé ìrànmọ́ pè ní ìyàwó sára ó kù síbi tó kù sí lónìí ṣùgbọ́n kò wọ́pọ̀ mọ́ tó nǹkan nínú iyì àtàpọ́nlé tí ń bẹ fóbìnrin ó ní kí a fẹ́ wọn lọ́nà tó tọ́ tí ìsìláàmù tó là kalẹ̀ nínú ọ̀nà táàfi mọ̀ pé ìkẹ́ ọlọ́run ba lọ́rọ̀ fún àwọn obìnrin ṣe suratu an-Nahl àyà 72 wallahu ja'ala lakum min anfusikum azwaja ọlọ́run ní lára yín ni mo ti yàn ìyàwó tẹ́ máa fẹ́ fún yín lẹ́yìn ìgbà tí ìsìláàmù tó fẹjú tó kọ́ alẹ́kọ̀ọ́ tó tàn mọ́lẹ̀ sọ́kàn wa tọ́bìnrin wa dẹni tó níyì náà àti pé ọlọ́run ṣe àwọn ìyàwó fún yín láti inú ara yín láti inú ara yín ìyẹn ni pé èèyàn bí yín èèyàn bí yín kìí ṣe àgùntàn kìí ṣe wúrẹ́ kìí ṣe wín kìí ṣe bọ́ra àbẹ́ẹ̀rẹ́ àánú ọlọ́run torí àwọn ewúrẹ́ àwọn àgùntàn àwọn màálù àwọn náà lábẹ́ ọlọ́run sọ pé tára bá ti hún ẹ̀yàn ọkùnrin ẹ̀sà àti kìí bọ́bẹ̀ bá rí kọ́lá bó ṣàgùntàn bó ṣe ẹyẹ oní min anfusikum èèyàn bí yín dání ẹ máa fẹ́ torí ẹ̀ tí èèyàn bá ti mo sọ́njọ́ òní nínú ìdánilẹ́kọ̀ọ́ wa kan ipe àlùjọ̀nú wá dẹni tí ń fẹ́ bìnrin tí ń fẹ́ ọmọ adámọ̀ sóyé yálà ó lọ́kọ àbí ò lọ́kọ tó wáyé kó lọ́kọ òun àtọkọ tó yé èèyàn yẹn àtàlùjọ̀nú wọ́n jọ mọ́ bóbìnrin sùn ìgbà míì ó sì lè mọ́ lọ́kọ ó lè mọ́ tí lọ́kọ ó sì mọ́ bá sùn tó jẹ́ pálùjọ̀nú ni torí pé àwọn èèyàn ṣàfọwọ́fà wọ́n pe àlùjọ̀nú wá sínú àwùjọ ibi tọ́mọ adámọ̀ ń gbé ẹ bá béèrè lọ́wọ́ àgbàlagbà tí ń bẹ láyé lónìí

ìtọ́lọ̀ ń ta fẹ́ fàyọnú ayà yẹn nìyẹn gbà tó wá rí pé wọ́n ń kọlù wá ń kọlù kókú ìkọlù tó burú yìí nǹkan tó yán ọmọ ádámà fà tán fọwọ́ ara wọn fà òun ló fà ọlọ́run ní àṣeyàwó fún yín látara yín ìran ẹ̀yìn èèyàn pé kẹ́ máa fẹ́ èèyàn ìran àlùjọ̀nú náà mọ̀ fálùjọ̀nú kódà tí tọkùnrin kan bá mú èèyàn kan wá tó bá jẹ́ ẹni obìnrin tó mú wá pòun fẹ́fẹ́ tí ò bá tún jọ èèyàn èèyàn náà ni o àwọn fámílì ó máa wojú ara wọn pé kódà nígbà tó bá lọ tán wá wá wá wá ọ̀gbẹ́ni ṣé ilé ìtọ́fẹ́ fi ṣèyàwó nù èèyàn náà sì ni torí kò tún jó èèyàn tán bẹ́ẹ̀ èèyàn náà ni àbẹ́ ẹ̀mọ̀ sàkíyèsí irú nǹkan ọjọ́ kí mo lọ ti rúrọ̀ ọmọ eléyìí kìí sí sàlùjẹ̀nú tó bá ṣe pé obìnrin náà ló lọ mọ́kùnrin kan wá tó dirun tó lutí tí ẹyinjú ẹ̀ dàbí ti win wọ́n ní à ládùrú gbogbo ọkùnrin tí ń bẹ láyé ìwà àríyàn kankan mú àfihàn eléyìí ṣé wọ́n dì ọ ni èèyàn náà ló sì mú wa bọ̀ tó tó ti ń kò léèyàn lọ nínú oore tọ́lọ́run ṣe fún wa tó ga òun ni compatibility èèyàn ó fẹ́ èèyàn èèyàn tí èèyàn tó wá fẹ́ fẹ́ náà yóò tún wá jẹ́ ní ẹ̀sà lọ́kùnrin àti lóbìnrin ẹ̀dẹ̀ síwájú. So ọlọ́run ní lára ayé náà lè ní mo ní kẹ́ máa fẹ́ o kẹ́ fi sáyà kẹ́ máa fi sọkọ inú sọ́tù rúm òun la kàtán yẹn àbí àsọ́tù náàlì nìyẹn àti pé ó fún yín ní ọmọkùnrin láti ọ̀dọ̀ àwọn aya yín nínú oore tó wà ń bẹ nìyẹn o àti àwọn àrọmọdọ́mọ tí ẹ bá bímọ inú yóò máa dùn kódà tí èèyàn bá ti bímọ àákàngbà fọlọ ni inú ìdílé òun lè ti dùn dáadáa kódà àwọn míì túká lórí ẹ pé ọjà ká tó ibi a bá dé yìí kìí ṣe pé àmúra lọ́ta oṣù mọ́ ibi tá a bá dé yìí tó bẹ́ẹ̀ ká tún gbìyànjú mi àwọn mí ò túká tọ́lọ̀ ń bá tún wá fún wọn lọ́mọ ọmọ ọmọ wọn gẹ́gẹ́ tún wá bímọ ìdùnnú ó tún lékún sọ́lọ̀wọ̀n ò fẹ́ ká fẹ́ra wa ní sọgbélé inú sóràtù Rome aya 20 to 21 rò pé sórà 30 nìyẹn àti pé ó ń bẹ nínú àmì rẹ̀ nínú àmì ọlọ́run pe o pé ó fi yẹ̀pẹ̀ dá lẹ́yìn náà lẹ́yìn náà nígbà ni ẹ̀yin di abara tí ẹ túká sórí ilẹ̀ nígbà tó ta kú òlé pẹ̀ látara Adam ọlọ́run wa sọ pé ká máa pọ̀ sí látara àtọ̀ gbọ́ àti pé ó ń bẹ nínú àwọn àmì rẹ̀. nínú àwọn àmì ọlọ́run bákan náà ló wà. ó dá àwọn aya fún yín láti ara yín. látara yín kí ẹ lè máa bá rí ìfàyàbalẹ̀ lọ́dọ̀ wọn. ẹ̀hẹ́ litaskù nú ilé ha mo fẹ́ ká kíyèsí àárín ẹ̀ dáadáa kìí ṣe pé ọ̀rọ̀ rẹ̀rẹ̀rẹ̀ ju pé ká rí nǹkan kan tó jẹ́ pàtàkì mú lọ ọlọ́run ni mo dọ́bìnrin fún yín litaskù nú ilé ha lọ́dọ̀ àwọn tó gbọ́ èdè lárúbáwá àwọn onítafsírù apá kan wọn sọ pé litaskù nú ilé ha ọlọ́run kò sọ wípé litaskù nú máa ha ìlà àti máa ó sì yàtọ̀ ní ìtumọ̀ kódà ó jìnà síra wọn bí sámà ṣe jìnà sílẹ̀ ni Ọlọ́run mọ́ wa o inú ilé tí obìnrin wà obìnrin tó jẹ́yàwó tí kò kọjá yàrá kan kò sí mátíráàsì ń bẹ̀ ẹni òòrè ni wọ́n fi ń sùn kò sí fan sóyé tó bá jẹ́ àwọn tó fẹ́ra àwọn lójú ọ̀nà tọ́lọ́run inú ilé yẹn ẹ̀dákun ẹ̀yin tẹ́ ẹjọ́ kó tù mí sẹ́mọ̀ hòtẹ́ẹ̀lì tí ó dájú tí ń léwájú lábújá Hilton ń bẹ́ẹ̀ àtàwọn míì tó dàbí Sheraton àtàwọn kankan inú yàrá yẹn tí ò sí fáànù ń bẹ̀ sóye ńgbà míì wọ́n lè ti sóná tó jẹ́ náà jọba pẹ̀lú ògbọ́lọ́hún yàrá ju Hilton lábùjá lọ torí obìnrin tí ń bẹ́ẹ̀ tílé kan bá wá dàbí tá a dá kan tó jẹ́ estate tí bàbá olówó gbé kalẹ̀ tó gbọ́ ọ̀rẹ̀gẹ̀dìgẹ̀ tí obìnrin tó dàbí akòkòrò ń lé yẹn pẹ̀lú ògbọ́lọ́hún abẹ́gẹ́ ọdọ́nu kò ní lọ́nù mansion yẹn bọ̀rọ̀ àfi tó bá di túláàsì tí gbogbo yẹn bá wọlé tán torí pé a akókóró níbẹ̀ẹ́nù lé yẹn tí lè fi mọ́ kò ní gbádùn nígbà tó bá jáde làlásíà tó ń dé bá ọlọ́run wá ní mo ṣe obìnrin fún yín lè tásìkò ní ilẹ̀ ìhà níbi tí sakina sakina ní ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ ayé tó yóò bá dé àlìkè àmà lọ́lọ́run fún obìnrin ṣe kọ́nà kọ́mísà sàlékún àánú ẹ̀fẹ́ nìkọ̀ọ̀kan wa pé ibi tẹ́ máa sinmi sí tóun dá ó dáa ju blọ́ọ̀kù lọ ó dáa ju ibi tí wọ́n kùn lọ́dà lọ ó dáa ju blọ́ọ̀kù tí wọ́n tò lọ àti ac ti ń bẹ nínú ẹ̀ ń gbọ́ wàjá àlàbẹ́ náà kó máa wá dà. ó sì ṣe ìfẹ́ àti ìkẹ́ sí àárín yín. ìfẹ́ tó ga that is why tó fi jẹ́ pé nínú ìlànà tó bá tọ́lọ́wọ́n bá mu obìnrin téèyàn fẹ́ fẹ́ téèyàn rí tó wúyàn gẹ́gẹ́ bó ṣe kọ́mọ̀n jù tá à ń fẹ́yàwó nísìn téèyàn lọ tọrọ ẹ̀ ṣe bí wọ́n dí lójú nígbà tó fi lọ tọrọ ẹ̀ tí wọ́n sì wá sọ pé tọ̀ àti gbà kẹ́ fẹ́ra yín tó wá di àbí wọ́n tẹ̀ ti fẹ́ra wọn tó wá di pé i love you i love you too ẹ̀rí pé eléyìí ló kọ́mọ̀ jù lásìkò yìí i love you i love you too kan tó wọlé ara mẹ́sẹ̀jì ti pọ̀ ẹ dákun ìbéèrè mi wá ni wípé kí ló tún gbàwọn eléyìí ní court lẹ́yìn ìgbà tán dá mi gbóná síra wọn lára tán kí ló gbé wọn délé ẹjọ́ lẹ́gbà tí wọ́n yọ ẹnìkan léyìn tán nígbà tí mo wà nílé o èmi àtàwọn kọlíìgì mi níbàdàn àwa lọ kí afẹ́ lọ kí èèyàn kan ládùúgbò kan níbàdàn náà ni nígbà tá a débẹ̀ ààrí lè yẹn o ọjọ́ tó padà lọ nítorí pé ìyàwó ń bẹ lábẹ́ ọkọ kìí ṣe o ní gbangba ta ọkọ ti ń fún ní bíi bíi mẹ́jọ bí ìgbà tí ẹlẹ́ṣẹ̀ kan fẹ́ dọ̀jì ẹ̀ṣẹ̀ tó wá gbórí sábẹ́ bẹ́ẹ̀ lóbìnrin ń wà ní abẹ́ rẹ̀ ṣe nígbà tí wọ́n fa ọkọ tán tán fáwọn náà sọ́tọ̀ náà bá tún léwọ́ pé òkú kan máa sùn lónìí sẹ́ àṣẹ bí yóò náà lẹ́gbàlájá ni sí obìnrin náà kó ẹ̀ṣẹ̀ fún tó báyìí tó tún léwọ́ padà ẹnìkan náà àwọn kọ̀lígì mi ni ó kọ́kọ́ sọ pé sí a sì má rí báyìí ẹ̀yìn èèyàn bá ti kéré sóúnjọ́ náà arápadà gbogbo ẹni tá a wá lọ gan kẹsẹ pé kò sí nlé but ìdìmú ìjà àti settlement kò jẹ́ kí àti ẹ̀ráyè àwa lọ́jọ́ kẹta pé àwa ń jẹta o bí lè yí ṣe gbóná jẹjẹjẹjẹ inú ìjẹ́ kárí léwọ̀ ọ̀nà yẹn pé wà ń bì eléyìí ń wọ́pọ̀ nínú sí obìnrin ọkùnrin ó sì tún gorí obìnrin sòye ó tẹ̀ wá débi wípé obìnrin gan lásìkò yìí gan obìnrin gan ni ó gbọ́kọ̀ sánlẹ̀ so tí bá ń sọ fún wípé òun òun ṣe ọba yóò ṣe bẹ́ẹ̀ lórí gbọ́ládé ó sì ṣe ìfẹ́ àti ìfẹ́ sí àárín ìfẹ́ dà níbi àpèjúwe tó mú wà tó sì wọ́pọ̀ láwùjọ ìfẹ́ dà ń bẹ̀ wọ́n jẹ́ àlàbẹ́ náà kó mọ̀ wá dà ìfẹ́ ọ̀ rahma rahma yẹn àwọn tàṣírí tún sọmọ pé ọmọ ni nínú nǹkan tó jẹ ká mọ̀ torí àwọn èèyàn sọ wípé obìnrin ò lẹ́sìn afẹ́mú yẹn kó lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń bọ́ lóbìnrin ò ti lẹ́sìn tí ní ká gbọ́nà àbí ebe ẹ bá wọn sóràtò anáhàlìta kàlẹ̀ kan àyà 98 mọ́nà àmìlà sọ́ọ̀lìhà mìndákàrín àwọn òǹsà wáhùwà ẹnikẹ́ni tí ó bá ṣe iṣẹ́ rẹ̀ tó bá ṣiṣẹ́ rẹ̀ lọ́kùnrin àbí lóbìnrin ọkùnrin ló jẹ́ ní àbóbìnrin tí ó sì jẹ́ olùgbàgbọ́ òdodo tó sì jẹ́ múmìnì ẹ̀yin sì lóbìnrin ò lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí kódà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí torí póbìnrin ò lẹ́sìn tí wọ́n ti dì sọ́kàn aláàjì sheikh oríṣiríṣi bẹ́ẹ̀ lọ wọn kárí ìyàwó àlọ́ọ̀nì ẹ rí i pé wọn ò jọra wọn kódà àwọn ọmọ wọn ò jọ wọn ẹ máa wọ pé kò lè jọmọ ẹ̀ àwọn sọ fún yín pé dájúdájú amọ̀pọ̀mọ̀ ẹ̀ ni amọ̀páyà ẹ̀ ni torí wọ́n gbà pọ́bìnrin ò lẹ́sìn àmọ́bi tí wọ́n ti hé o nínú àwọn wàsáwísù ṣètọ́n tí èsù mọ́ kíbọ̀yàn lọ́kàn nínú àdìọ́kàn ò ní o tí èèyàn bá jọkùnrin tó ṣiṣẹ́ rẹ̀ àbóbìnrin tó sì jẹ́ múmi ní òdodo kí ni ó ṣẹlẹ̀ nítorí náà nítorí náà àwa yóò jẹ́ kí ó lo ìgbésí ayé tí ó dára ìgbésí ayé tó dára tí ò bá wá ṣiṣẹ́ eré tí ò sì jẹ́ mùmínì nǹkan ìgbésẹ̀ ayé dọ́nká nínú sọ́tùtọ̀ ha nìyẹn wà ayà one something wọ̀mùn arọ́dọ̀ àndíkiri ẹn tí ò bá rántí èmi ọlọ́run tó jẹ́ pé òun ẹfọ̀ òun lẹ̀ òun mọ́ òun fa iná láwù ń dọ́nká bí n bá tẹ̀ gan ìṣẹ̀mí dọ́nká ìwọ náà lọ́wọ́ lọ́wọ́ tù mẹ́ ọlọ́run ìṣẹ̀mí dọ́nká ní ẹ wá wo èèyàn tí ò lọ́lọ́run bá sìn nígbà tó ń tilẹ̀ bá ti mọ́ láàárọ̀ twenty four hours wọn rántí ọlọ́run bá rárá bí tí ò kọ́ mọ́ sáyà wá twenty kìíní kankan ni ká tún tẹ̀síwájú yá ayọ́ alẹ́dínà àmànú láyà hìlù lákùn mo ti káyà lélẹ̀ kan lèròjálì nà sí ibú mímọ̀ tàràkàlì wàlìdáni inú ó ní pé wọ́n máa jogún nínú sọ́dátù nìsá nìyẹn àyà keje ọkùnrin ó jogún àwọn ọkùnrin ní ìpín àwọn ọkùnrin ní ìpín nínú ohun tí àwọn òbí àti ìbátan wọn bá fi sílẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni obìnrin náà ní òpin obìnrin náà ní pín nínú ohun tí àwọn òbí àti ìbátan wọn bá fi sílẹ̀ kù bẹ́ẹ̀ ni nínú èyí tí ó kéré tàbí ó pọ̀ àbí ọ̀pọ̀ rẹ̀ ọ̀yà kan nù ìpín tí a ti pín tí a ti pinnu rẹ̀ ni. bẹ́ẹ̀ ni suratul azab kátún lọ bẹ̀ seventy three sura thirty three aya seventy three a ti sọ̀rọ̀ ibi tọ́lọ́hún ti kẹ́ ọkùnrin tó sìn tọ́bìnrin náà sì sìn tọ́lọ́hún ó kẹ́ àti kálẹ̀ kan ẹ wá ibi tọ́lọ́hún sọ pé òun jẹun tí ò bá sìn níyà ìbáàjọ́kùnrin ìbáàjọ́bìnrin lè yọ̀wá àzìbà lọ́wọ́ ni mọ̀nàfikín. kí ọlọ́run lè bá jẹ àwọn alágàbàgebè ọkùnrin. níyà níyà àti àwọn alágàbàgebè obìnrin. níyà àti àwọn ọ̀ṣẹbọ ọkùnrin àti àwọn ọ̀ṣẹbọ lóbìnrin lóbìnrin àti kí ọlọ́run lè gba ìrònúpìwàdà fún àwọn onígbàgbọ́ òdodo lọ́kùnrin àti onígbàgbọ́ òdodo lóbìnrin. bọ́lọ̀ ti ńlá nù. kan bẹnu yẹn sẹ́yà ni inna kódà mo fẹ́ kákàbẹ̀ yẹn kọjọ́ kásìkò yóò tó lọ máa lọ́wọ́ bọ́lọ̀ ti ń dákọ ọkùnrin ti ń dákọ obìnrin níbi gbogbo sẹ́ẹ̀rẹ́ dájúdájú dájúdájú àwọn tí ó ju ọwọ́ ju sẹ̀sílẹ̀ fún ọlọ́run ní ọkùnrin àti ní obìnrin ẹ máa gbọ́ pé ní ọkùnrin àti lóbìnrin ní ọkùnrin àti lóbìnrin ẹ tẹ̀síwájú àti àwọn onígbàgbọ́ òdodo ní ọkùnrin àti obìnrin bẹ́ẹ̀ni àti àwọn tí ó tẹ̀lé ti ọlọ́run ní ọkùnrin àti obìnrin àti àwọn olódodo ní ọkùnrin àti ní obìnrin àti àwọn onísùúrù ní ọkùnrin àti ní obìnrin àti àwọn tí ń páyọ ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin àwọn ẹ̀sìn lọ́lọ́run dákan àti àwọn tó ń tọrẹ ní ọkùnrin àti ní obìnrin tẹ̀rí nǹkan àti àwọn tí ó ń gbààwẹ̀ ní ọkùnrin àti ní obìnrin àti àwọn tí wọ́n ń wọ̀sọ ìmí wọ̀sọ ìmọ̀. àtàwọn tó ń ṣọ́ abẹ́ wọn lọ́kùnrin àti lóbìnrin àtàwọn tó ń rántí ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ọkùnrin àti ní obìnrin ọlọ́run ti paléṣe dè wọ́n àforíjìn àti ẹ̀san tí ó tóbi. àtẹ̀sán tó tóbi obìnrin ò sì lẹ́sìn lẹ́nu yorùbá gbogbo sẹ́yìn lọ́run ti kà yìí gbogbo àpẹẹrẹ àtọjú ọ̀nà yìí mẹ́rin lọ́nà ti tò kalẹ̀ yìí pé tó bákan náà ó a mọ̀ wípé nínú ṣẹ̀ríà Islam alimọ́dátò rọ ìyà ọba lóbìnrin nínú inú àdísà náà bí sallallahu ta'ala sallam rọ ìyà ni bí máa na gbogbo obìnrin ni àmìrọ̀ àmìrọ̀ fún ta ni fọ́mọ̀ ẹ̀ nínú ilé òun náà àti sọ lẹ́ẹ̀kan náà ọ̀rọ̀ tó ṣáájú pé híyàmà àmúrọ̀ obìnrin tó bá gbà pé wọ́n mọ̀ pa mí láti ẹ̀lẹ́tí ìfi kó láyé yìí sì máa tẹ̀lé olórí rẹ̀ tàlùkì àmọ̀ ni ọ̀kan yẹn náà ni wọ́n yọ kóònù gbèsè ayé wọn ìlàsìgbò dé bá wọn mo sọ lẹ́ẹ̀kan pé tí ò bá tí ìlọ́kọ̀ gan tí ó gbà pẹ́ntì náà pa láṣẹ ló nílé bàbá yóò tẹ̀ yóò tẹ̀ tó bá tún wá lọ́kọ ní tó gbé kúò ń bẹ̀ tí ó gbà tí wọ́n pa òun láṣẹ tó tún gbé délé ọkọ tí ẹ ti ta wọ́n mọ̀ pa wọ́n láṣẹ ni ńlọ́lọ́run fi ṣe o ló fi fòǹdèdè pé àfi tí wọ́n bá pa láṣẹ ti ṣẹ lọ́hùn ibi tí ò ti ní tẹ̀ láṣẹ nu yálà nílé òbí àbí nílé ọkọ. àmọ́ nínú ṣẹ̀ríà sallallahu alaihi wasallam islam almaratu ra'iya fi bayti zawjiha wa mas'ulatun an ra'iyatiha aláṣẹ tàbí léèrè olùfúnni olùfúnni ní nǹkan sọ ẹni tàà fún ní nǹkan sọ tàbí léèrè lọ́dọ̀ ọlọ́run lọ́jọ́ gbẹ̀dàlẹ̀ kìámọ̀ ni bákanáà tàà bá wòye sáyé lónìí gbogbo nǹkan tí à ń sọ pé burú fáwọn obìnrin kí islam tó dé níbi ìlòkulò àwọn ọ̀tọ̀ ọlọ́run ti dóbìnrin padà síbẹ̀ ìyẹn ni màá fi só lẹ́nu lásìkò yìí obìnrin ti di kí ni irú ajẹ́tìfò làbá pè ẹjẹ́ mú láti tòsí tá máa fẹ́ ta káàdì ẹ tí mo gbọ́ mú síta tí wọ́n fi kó èrò jọ tó bá ṣe pọ́kùnrin nìkan ni wọ́n èrò ní kójọ ìtọ́pọ̀lọ wọn bí fún wọn nù ẹjẹ́ àwọn obìnrin tó lọ́mú láàdáadáa tẹ́ mọ̀ gbọ́mú sókè tẹ́ mọ̀ gbèdì sókè tí ó mọ̀ jó wọ́n sì wọ́n sọ péńpépéńpé fún wọn aṣọ bí ọ̀pá kan inú ẹ̀ wọ́n ti gé tókè wọ́n ti gé nígbàtà ń polówó nù nínú ọkọ̀ pẹ̀lú rin mísíkì ta ní ọlọ́run bá takò ànábì takò láti lẹ́sí ọkọ̀ jáńjò ní méjèèjì papọ̀ sójú kan náà ẹ wo àwọn nǹkan tá a máa ń rà bí nǹkan jíjẹ nǹkan mímu tipátipá lẹ́ẹ̀ fi ráwòrán ọkùnrin bẹ́ẹ̀ obìnrin náà lẹ́bàá bẹ́ẹ̀ àwọn obìnrin gbọ́ yé dóní subhanallah wọn gbọ́ yé débi wípé nínú ọpọlọ wọn tẹ́sù bí síbẹ̀ wípé kò sí ìfáwọn àti káwọn wà ní òhò ẹnìkan kọ́ ló já wọn sí òhò wọ́n rí pé kò sí ìkan fáwọn nítàbí lè lápẹ́ lọ́dọ̀ ọ̀dọ̀ ni pé káwọn wà ní òhò sóyé aṣọ àti tòkè àti tìsàlẹ̀ ẹlòmíì kò jùlàjì ọ̀pá lọ yóò àkásẹ̀ lẹ́sẹ̀ yóò kàtàn létàn sóyé kò sí bí wọ́n ti lé bí wọ́n bá wọ́n máa kàtíkè nílé ìgbẹ́ tó tún kàtíkè nílé tó tún kàtíkè nínú ọkọ̀ kò tó àfikójára ẹ̀ sí òhò wọ́n ti padà síbi oko ẹrúta náà wọn ò sì mọ̀ tẹ́nìkan bá ṣèèsì bó ti sọ kọjá lẹ́ẹ̀kan tó mú kan nú àwọn eléyìí ń wálé pé dádì àbí mọ́mì ọmọ tí mo ní àjọ ń sọ̀rọ̀ ní wọ́n wá kí ní kíkí kan tó jẹ́ kíkí àbùkù tí wọ́n ní fi hàn tààrà tó bá lọ tán wọ́n ní à láńre ṣèèsì pé wọ́n dì ọ́ kí ní ọní kí lọ ní ọmọ ẹ̀nu eléyìn ti jẹ́ kí lọ rẹ́bi sí so torí wọ́n ti wò wọ́n bá gbé tẹ́lẹ̀ rí láyé o kò sì sẹ̀wọ́n jọ náà wọ́n ti wò pé léyìn sọmọ tí yẹn lè fi ṣàyà ṣé kò lábẹ́ ni wo bọ́ọ̀bá róbìnrin mọ́ àáké sáwọn ọ̀nkù rẹ̀ àwọn ọmọ ń bẹ ní lọ́dọ̀ wa ń bí tí wọ́n jọmọ lóàdí gidi tọ́ lè fẹ́ o torí nǹkan táwọn ọ̀tọ́ ọlọ́run sọ obìnrin dá àwọn obìnrin náà sì mọ̀ wọ́n mọ̀ wọ́n sọ wọ́n di yuriduna an takuna mar'atu adata tadmirin wa hubalatin yusaduna bi adhaf al-iman wọ́n sọ wọ́n di páńpẹ́ bá ti ń dẹ páńpẹ́ fáwọn èkú obìnrin wọ́n ti ń dẹ páńpẹ́ láàkàkiri ayé lónìí níbi pé wọ́n fẹ́ tà wọ́n fẹ́ rà yuridu wa yuridu lọ́wọ́ wa yuridu lẹ́dínà tẹ̀bí yóò náà ṣàwátà ń tàmílò mílíọ̀nù àbímù ẹbá ń ká àyà sọ́tún nìsá àyà wàyúrídù lẹ́dínà ẹ̀tẹ̀rì òun ṣàhàwàtì à ní ìlú mailan abima ọlọ́run fẹ́ láti gba ìrònú pìwàdà yín àwọn ẹni tí ó tẹ̀lé ìfẹ́kúfẹ́ inú wọn wọ́n sì ń fẹ́ láti gún lori lórí kúrò ní ìgúnrí gbogbo ọ̀nà Pelu gbogbo ọ̀nà wípé ṣe mọ́rin òhò o ṣe ní O ṣe wa ṣe kò sí lẹ́tọ̀ bẹ́ẹ̀ náà ni súnà nàbí sallallahu ta'ala sallam inna al-islam la yumani min amali al-mar'ati kharija baytiha idha kanat bid-dawabit al-atiya tó wáyé kóbìnrin ó bá ṣiṣẹ́ gan láwùjọ nínú ìlú islam obìnrin ṣiṣẹ́ pẹ̀lú jalibáàbù ẹ̀ kódà pẹ̀lú nìkọ́ọ̀bù ẹ̀ torí pé ní tí wọ́n sọ fún ní pé nígbà tí ń kàwé náà ti ń sọ fún wípé ọkọ ò ọ̀rọ̀ ọkọ ò ṣe nǹkan tí èèyàn gbé lọ́kàn o kàwé ẹ̀ kó oníṣẹ́ lọ́wọ́ wọ́n ti yọ wọ́n ti yọ àkàkún ọkùnrin kò nínú gbáyà obìnrin bí wọ́n ṣe rí dàgbà nìyẹn tó bá ń gbọ́ máa ń sọ pé me and my wife and uh, my, me and my, my, um, my husband nígbà kan nù nígbà kan nù ní ìsìn ọkùnrin ó sẹ̀ dé bá obìnrin ó dé bá ọkọ ńlé ni ọkùnrin ti ti ibi iṣẹ́ ti ẹ̀dẹ́ kò sí bó ṣe fẹ́ jẹ ń wọ́n ń wò pé kí mo márì sí kí mo nígbà tí márì gan-an mo ti mọ̀ pé mi ò márì mo mọ bí mo ṣe ń pìpẹ́ ara mi ẹ nínú ilé mi pẹ́kẹ́pẹ́kẹ́ àbí táyà rẹ̀ jò ọmọ tó bí wọ́n fún ọmú yẹn dànù níbì kan ni torí tọ́mú yẹn bá ti sẹ̀ tọ́mọ ò rí mú yóò dàrùn wọ́n fún ọmú yẹn dànù ó fún dànù níbi tó lọ ni wọ́n sì gbọ́mọ fẹ́ nìkan ẹ máa wo ti tóbi ọlọ́run o ẹni tán gbé fún ọkùnrin àwóbìnrin obìnrin náà tún ni torí pé ní stage yẹn ọ̀dọ̀ obìnrin lọmọ gbọ́dọ̀ wà nígbàtí wọ ìyá ò bá ráyè ọ̀dọ̀ obìnrin kan náà ni ó tún wà òun lè gún kẹsẹ́ nígun bó ṣe wù ú ó lè tẹ́ntẹ̀kùtẹ̀ bó ṣe wù ú ó lè kún lórun tipátipá ọmọ táàdá nídìí látòdì ọ̀run wọ́n lè bá tẹ̀jẹ́ láyé tó ẹ́ pé tí ó mọ̀ rùkáàkiri ayé lọ padà nù iyì tọ́lọ́run fún obìnrin obìnrin láwọn ò fẹ́ àfihàn péré tí inú wọn tí wọ́n bẹ̀rù ọlọ́run wọ́n láàmọ́ bá ti ṣe láyé wa a ń fi eléyìí dá gbogbo obìnrin mùsùlùmí òdodo padà síbi tọ́lọ́run wà láìsẹ́ ìjọba ìmú ìbẹ́ tó jẹ́ ti state ìmú ìbẹ́ tó jẹ́ ti federal àwọn obìnrin míì ń resign báyìí pé kò ṣeé kó pọ̀ ẹnìkan sọ̀tà kan fún mi ọjọ́ ti lọ níjọ́ tí ọ̀kanú àwọn méjèèjì obìnrin fẹ́ resign ọkọ torí níjọ́ tán ti fẹ́ra àwọn òrí ọ̀ràn bá lòpọ̀ báńkàrà àwọn méjèèjì nílùú ọ̀tọ̀ọ̀tọ̀ lórílẹ̀-èdè yìí náà inú ọkọ̀ inú inú èrò inú ọkọ̀ èrò mo wà tí mo travel tí mo ń gbọ́rọ̀ yẹn lẹ́nu eye witness onígbà tí wọ́n ti wá decide wọ́n ti gbà ìyàwó náà ti gbà pé òun resign tóun sóyé ni wọ́n yẹ̀sẹ̀ wá gbé lọ sí ìlú tọkọ ẹ̀ wà ni kò fi rí sáì mọ́ sóyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọkọ ó sọ́fà ọmọ ó sọ́fà ẹ wàá bí wọ́n léèrè at the end of the day pé kílẹ̀ mú bọ̀ yẹ́rẹ̀ pàrọ̀ tó jókòó tọ́ lọ́hùn náà wọn rí mú wọn rí kankan mú wálé ju tí wọ́n lọ la ilaha